ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àfihàn kí òní jẹ́ ọjọ́ keje nínú oṣù alápọ̀nlé oṣù Ramadan ẹjá wa ní farabalẹ̀ láti jẹ àǹfààní àti láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ náà ọba ẹlọ́kan ọ̀jọ̀kan látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sarafudeen Badéwọ̀rọ̀ jí kí ọlọ́ba kí ó sí ọrùn bísímìlá. alhamdulillah wasalaatu wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh dájúdájú kò sí nínú òfin ọlọ́run ọba wa pé ká máa bi obìnrin léèrè lásìkò ìgbà tí a bá fẹ́ so igi pẹ̀lú ẹ̀ pípé sínú mára ló wà ní àbọ̀ ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò bá jẹ́ pé ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò bá jẹ́ pé inú mára ló wà kò sígbà tá a so igi tí ò mú. nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé obìnrin tó fẹ́ lásìkò ìgbà tó ṣe pé ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tó bá wọlé rẹ̀ pẹ̀lú pé ń ṣe nǹkan oṣù yẹn ó lẹ́tọ̀ọ́ láti bá a lò ní abẹ́ rẹ̀ níbi tí nǹkan oṣù ń gbà jáde títí tí nǹkan oṣù yẹn tí ó fi dá ṣùgbọ́n o lè jẹ gbádùn rẹ̀ pẹ̀lú pọ́ fọwọ́ra lára òun náà fọwọ́rọ́ lára ṣùgbọ́n o gbọ́dọ̀ kí abẹ́rẹ́ bọ́nú abẹ́rẹ́ níbi tí nǹkan oṣù ń gbà lásìkò tó ń ṣe nǹkan oṣù yẹn. wáyé o tó bá wá ṣe pé èèyàn fẹ́ kọ̀yàwó ni èèyàn gbọ́dọ̀ kíyèsí ìgbà tó fẹ́ kọ̀yàwó kò gbọ́dọ̀ jẹ́ ìgbà tóbìnrin ṣe nǹkan oṣù lọ́wọ́ nítorí pé ẹnikẹ́ni tó bá fi lè kọ obìnrin ní ìgbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ eléyìí là ń pè ní talaqun bid'i kíkọ̀ sílẹ̀ eléyìí tó jẹ́ ti àdádálẹ̀ kíkọ̀ sílẹ̀ tó jẹ́ ti àdádálẹ̀ òfin ẹ̀sìn Islam ò gbà kí tó bá kọ obìnrin sílẹ̀ kó kọ sílẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ gẹ́gẹ́ bó tún ṣe kọ̀ fún wa wípé ká kọ obìnrin sílẹ̀ nígbà tí ò ṣe nǹkan oṣù lọ́wọ́ lẹ́yìn ìgbà tó ti ṣe ìmára ṣùgbọ́n tó ṣe pé lẹ́yìn tó mára yun àti ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀ a gbọ́dọ̀ jẹ́ pa níbàálòpọ̀ pẹ̀lú ẹ̀ lẹ́yìn mara. ìgbà náà la kọ sílẹ̀ eléyàn ni talaqun sunni eléyàn ni talaqun sunni gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ ó ti ṣe wá nínú tó ní í ṣe pẹ̀lú kọ̀sílẹ̀ wáyé o kí ni àwọn májẹ̀mú eléyìí tá à ń bùkátà tí máa jẹ́ kí igi kọjá pọ̀ lálàáfíà àwọn májẹ̀mú tá à ń bùkátà pípọ̀ wà tí igi ó fi jẹ́ pọ̀ lálàáfíà mẹ́ta làwọn májẹ̀mú yìí báyìí

dídá ọkọ mọ̀ ó ti tó wípé kí a mọ orúkọ rẹ̀ ká sì mọ̀ pé ọmọ alágbájá ni tá a bá sì dá mọ̀ pẹ̀lú orúkọ rẹ̀ àti ti bàbá rẹ̀ lásán á dá mọ̀ tá a bá dá ọkọ rẹ̀ àti ti bàbá rẹ̀ àti ti bàbá bàbá rẹ̀ bákan náà tá a bá tún dárúkọ ìdílé rẹ̀ ó ti tó láti dá mọ̀ torí rẹ̀ lábẹ́ òfin Ọlọ́run àbùkátà pé kọ́kọ́ wà ń bẹ gan kó di pé yìgì so à ń bọ̀sibọ̀si kó àwọn àpè kó dìde káwọn èèyàn lè bá a rí i bákan náà obìnrin àbùkátà láti rí i pé káwá pàtẹ rẹ ta ó nà wá jókòó kọ́gá yà wájú níwájú gbogbo èèyàn kó lè bàa mọ̀ pò ní lọ́ọ́lé ọkọ lónìí àbùkátà rẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wa ó ti tó pé ká mọ̀ porúkọ ìyàwó ni nǹkan báyìí ọmọ alágbájá lágbájá ọmọ alágbájá tó bá lọ jẹ́ pé bàbá ìyàwó ó ní ọmọ ọmọbìnrin méjì mẹ́ta tó wọn ń jó kọ̀ọ̀kan náà bíi kápá àwọn ọmọbìnrin rẹ̀ Fatima ni wọ́n ń jẹ́ Aisha ni wọ́n ń jẹ́ tó tá a lè yí tó fẹ́ lọ́ọ́lì ọkọ nísìn ṣé Fatima al-Kubra ni àbí Fatima al-Wusta àbí Fatima as-Sughra ṣé Fatima tó dàgbà jù ni àbí Fatima ti ń bẹ láàrin àbí Fatima tó kéré jù tó a ṣàlàyé tó bá sì pé ètò dàgbà jù ni ètò dàgbà jù tó bá sì pé ètò ń bẹ láàrin ètò ń bẹ láàrin tó bá ṣe pé ètò kéré jù ni ètò kéré jù tá a bá ti ṣe àmì yìí ó ti tó ó ti tó láti fi mà èwo lèyí ti ń lọ lé ọkọ lónìí àbùkátà láti pé kó lọ mú jáde àbùkátà láti pé kó náà wá gáyà síwájú àwọn èèyàn tẹ́lẹ̀ yìí jẹba àwọn. bákan náà májèmọ́ ẹlẹ́kejì òun náà ni rẹ́bọ̀ zọ̀ọ̀jẹ̀ yìí a rí ìyọnu ìyọnu ọkọ ìyọnu ìyàwó ìyọnu pọ́kọ́ gbà láti fẹ́ ọgbà láti fi ṣaya ìyọnu pé ìyàwó náà gbà láti jẹ́ ìyàwó fún so ìyọnu yìí ó pàtàkì púpọ̀ wọn kì í fi tipátipá wọn kì í fi jọkọ èèyàn wọn yìí sì fi tipátipá jẹ́ ìyàwó èèyàn tọ́wọ́ àlò ti gan mọ́ lọ́rùn kò sí bó ti ṣe lè rí ọ̀yà dànù rárá o ìwọ̀ fún nígbà fún tó bá fọkùnrin láti jẹ́ ọkọ fún ọ tó sì wọ̀ fún ọ láti jẹ́ ìyàwó fún eléyìí ìyẹn jẹ́ kẹjọ kọ àtìyàwó ara yín lábẹ́ òfin ọlọ eléyìí túmọ̀ sí pé ìjẹnipa kan sí tó lè wáyé látọ̀dọ̀ bàbá kan àbí ìyá kan pẹ́ni tó gbọ́dọ̀ fẹ́ nánu tó bá fẹ́ àṣepè fún ọ gbogbo eléyìí ń bẹ nú àṣà àwọn ẹni tí ò gbẹ́sìn Islam yìí torí pé ńgbà míì a jẹ́ pé bàbá ti ya àwọn tí ń fọmọ wọn wọ́n ti fi ń ṣòwò wọ́n ti ń gba òbítíbitì owó lọ́wọ́ àwọn ọkùnrin lórí pé ìwọ náà láàfin fún ìwọ náà láàfin fún pé wọlé fi fún wọlé fi fún ọmọ sì ti yájú ó ti ríran ó rí pé ẹni tí ẹ sọ pé fòun fún un kò wú òun òun lòun sì lọ́ọ́ bá gbé kìí ṣe yá òun tó àbúrò wá fòun síbi tí ọ̀tí òun lọ́rùn ẹ̀yin wá sọ pé tí ọba ti gbọ́ sí yín lẹ́nu ajẹ́ pé ẹ̀ pè fún èpè báwo ṣé pè ní kàn ọ̀tẹ́ lọ́rùn àbí kọjá pọ ọmọkùnrin náà ni kí àwọn bàbá tiẹ̀ náà sọ pé túláàsì ọmọbìnrin tó fẹ́ nù túláàsì ọmọbìnrin tó fẹ́ nù nítorí wípé àwọn bàbá rẹ̀ wọ́n ń sà wọ́n lórí ọmọ yẹn sì ti dilẹ̀ kọ́rọ́kọ́ ìwọ lọ́wọ́ àfẹ́ ìwọ lọ́ọ̀fẹ́ àbí tó bá ti fẹ́ àǹfààní tí àwọn òbí rẹ̀ ń ṣe fún wa kò fi ní dúró wọn èfi túláàsì wọn èfi fọmá lọ́kọ wọn èfi túláàsì wọn èfi fìyàwó fọ́mà torí pé òní ọ̀bà gbé òun là ń sì ń fẹ́ kọjá pé yóò máa bá lò tọ ẹni tó wàá máa bá lò tó wàá máa bá ṣe nígbà tí ọba nífẹ̀ẹ́ rẹ̀ tọkàn rẹ̀ ọba fàmà tó ń wò pé wọ́n kàn tì sí ọlọ́run báwo ni ìdí rẹ̀ ṣe fẹ́ lé sí tí ò ní di pé kọ́dà bí ìgbà tó ṣe pé àǹtí jókòó tàǹtí obìnrin jókòó tí obìnrin torí de eléyìí àwọn obìnrin wọ́n gbọ́dọ̀ jẹ́ pé wọ́n yọ́nú sẹ́ni tó fẹ́ fẹ́ wọn lọ́kọ àwọn ọkùnrin wọ́n gbọ́dọ̀ jẹ́ pé wọ́n gba ẹni tí wọ́n fẹ́ fẹ́ wọ́n yọnu sí níyàwó ìgbà náà ni látò pé yìgì tí wọ́n fẹ́ sùn yẹn yọ lọ láàfíà. májàmọ́ ẹlẹ́kẹta òun náà ni alùwálì alùwálì òun náà ni bàbá bàbá tó bí mabìnrin à ń bùkátà rẹ o toró òun lọ́mọ rẹ̀ ń lọ ilé ọkọ tó o ní ọ̀fọ̀ máa lọ́kọ o ní ọ̀fọ̀ máa lọ́kọ ọ̀ràn èèyàn ló jẹ́ kọjá pa àrí bàbá bàbá fọmọ lọ́kọ lọ́mọ òsè jẹ́ ìyàwó fẹ́ni tó fẹ́ fẹ́ ọmọbìnrin kì í fira rẹ̀ lọ́kọ o ará àta kì í sì mọmọ ọlọ́mọ fi lọ́kọ o nítorí pé àbúrò wa fẹ́ lomi ìṣe bàbá rẹ̀ nígbà tí bàbá rẹ̀ ń bẹ tí èsì bàbá rẹ̀ lọ́fẹ̀ẹ́ nìkan kalẹ̀ pé kọ́ fọmọ lọ́kọ torí ẹ̀ al-wilaya ṣọ́rùtùn min shurut sihhati nikah kárí bàbá májẹ̀mú kan nínú àwọn májẹ̀mú tí máa ṣe yìgì ní nǹkan tó lálàáfíà nínú àdìsí anábì muhammed sallallahu alayhi wa alihi wa sallam ládìsí tó fẹsẹ̀ rinlẹ̀ tó gúnrégé onílà nìkàáha illa bi wali kò sí yìgì kẹtẹ́ sotí ọ̀la láàfíà láì jẹ́ pé bàbá ọmọ lọ́fọ́mọ rẹ̀ lọ́kọ láì jẹ́ pé bàbá ọmọ òun lọ́fọmọ rẹ̀ lọ́kọ torí ẹ̀ àlùwìlẹ́yà tí sẹ̀rí à ń sọ bí ó ní í ṣe pẹ̀lú bàbá ọmọbìnrin àmọ́ bàbá ọmọkùnrin àbùkátà tiẹ̀ níbi ipá fẹ so igi ta lòun fẹ fi fún ta ni gbàyàn tó àbùkátà bàbá ọmọkùnrin bàbá ọmọbìnrin ni ń pè ní wọlé ń bì torí fún tukutu fún tukutu lómi òkú kọ́ kí ó kankan wọ́n kàn ń lu agbárí fáwọn èèyàn náà ni àlùwálé yìí tá ń sọ bàbá ọmọbìnrin nìyẹn kìí ṣe bàbá ọmọkùnrin tẹ́wọ́ apàtẹ wọn síwájú pé kí bàbá ọmọkùnrin ó bọ́ wájú kí bàbá ọmọbìnrin náà bọ́ wájú kíyàwó náà dìde dúró kọ́kọ́ náà dìde dúró wọ́n wá sọ pé kí bàbá ọmọbìnrin kó fi ọmọ rẹ̀ kó fi fún bàbá ọmọkùnrin kó fà á lé lọ́wọ́ kí bàbá ọmọkùnrin kọ́ wá fọ ọmọ nílé ọmọ tiẹ̀ lọ́wọ́ àà gírámà yìí mà ga pọ̀ nígbà tá à ń lọ Ìbàdàn dípò ká wá mórílé ọ̀nà odò ọba títí dé ọ̀nà àjáwà títí táì dọ́yọ̀ káma wá tọ́ lọ lọ́lọ́gbọ̀n rẹ́gàdà táì dé Ìbàdàn dọ́jọ́ àfi ká sì gbà náà wó káma bá lọ bẹ́ẹ̀ káma tọ́ lọ lọ́lọ́gbọ̀n títí táà fi bára wa ńlá ló pọn àwa náà ní gbà bẹ́ẹ̀ ńgbà tó ti pé Ìbàdàn là ń lọ ẹja kọ́kọ́ lo òró ńgbà bá lo òró ẹja tòró kábọ́ sọ́fà látọ́fà kábọ́ sóṣogbo látòṣogbo kámọ́ wá bàbọ̀ bàbá tó ń dóṣogbo kámọ́ lọ gbọ̀ngàn ńgbà bá dé gbọ̀ngàn kásẹ̀ mọ́ á bọ̀ á bà ìbásíkò jẹ́ ìti pọ̀ jù ìbásíkò jẹ́ ìti pọ̀ jù ṣé bàbá lọ fẹ́ fẹ́yàwó ni bàbá ọmọkùnrin kọ́ lọ fẹ́ fẹ́yàwó ọmọkùnrin lọ fẹ́ fẹ́yàwó bàbá ọmọbìnrin yóò fọmọ rẹ̀ fi fún ọkùnrin tó fẹ́ tara tààràtààrà eléyìí tí bukata sì bùkátà dírámà kò bùkátà pé kí ọkùnrin ó dìde dúró kí bàbá ìyàwó náà ó dìde dúró ká máa wá fa kíni fún kíni gbólóhùn ẹnu lásán ló bùkátà ẹ̀rí ń bomi wọ́n ti ṣẹ̀ṣẹ̀ dírámà nù wá fa fúnra igi ti so so igi kì í ẹnu gbólóhùn ẹnu náà gbólóhùn ṣẹ̀rí àmúwa ẹ sọ rọ́bìṣì ẹ wàá lẹ ti so igi ẹ wàá sínú akízi náà máa ṣẹlẹ̀ kùlàlà eléyìí ń bùkátà akọ́jọ́pá nífarabalẹ̀ a sì gbẹ́sìn wáyé nítorí ká má bàa jẹ́ ọ̀kan nínú ẹni tí wọ́n máa fagun ọlọ́wọ́n bá yá torí de eléyìí báyìí bàbá ọmọ òní wàlí òní ó ṣe al-ijab zawwajtukaha ankahtukaha mo fi fún ọ kó máa jẹ́ ìyàwó fún mo fi fún ọ kó máa jẹ́ ìyàwó fún ọmọkùnrin òní ó ìyẹn ni pé mo gbà á níyàwó qabiltuha qabiltu zawajaha mo gbà á níyàwó tó tó bá ti wí báyẹn yìgì ti so kẹlẹ́rìí ọjẹ́rìí sí lókù eléyìí jẹ́ báwọn wàlí wàlí yun lẹ bí ọmọ ẹ̀hẹ́n ṣé gbogbo ẹni tó bá ti ló bí ma Ona náà ní alakoko ona òun náà ní pé wàlí ìjọ fọmọ lọ́kọ ọ gbọ́dọ̀ jọkùnrin ètò túmọ̀ sí pé ìyá kì í fọmọ lọ́kọ ìyá ìfọmọ lọ́kọ lọ ń gbọ́ yẹn ìwọ ìyá o oníwọ àti bàbá ọmọ yìí ẹ ti túkọ̀ ọjọ́ ti pẹ́ ìwọ òsì máa bí tó lórí ibu rẹ wà ó sì lè ti torí pọ́nmọ́ fẹ́ lọ́kọ̀ọ́kọ́ máa wó lórí ibu kankan torí ẹ̀ ìwọ tó fẹ́ fọ́mọ ohun tó bá mọ̀ pé wá serious kọ́ wá àwọn fámìlì mi máa so ìgì fún ẹ fámìlì obìnrin kan ò sí tí ó so igi fọkùnrin tí ó jẹ́ igi lábẹ́ òfin ọlọ́run ọba wa nítorí pé fámìlì obìnrin obìnrin náà gbogbo wọn lábẹ́ òfin ọlọ́run fámìlì obìnrin lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ tó fẹ́ lọ lé ọkọ kò bá jẹ́ bàbá obìnrin tó bímọ obìnrin náà lòun náà lábẹ́ òfin ọlọ́run ọba wa torí délé yìí báyìí ọkùnrin bàbá tó bímọ àbí àwọn èèyàn bàbá tó bímọ táwọn náà jọkùnrin asọ̀bẹ́tòhù almuta'assibuna bi anfusihim àwọn fámìlì rẹ̀ tọ́jọ́kùnrin sọ pé àwọn náà fẹsẹ̀ nílẹ̀ wámúwámú wọn dá dúró àwọn náà lè fọmọ lọ́kọ gẹ́gẹ́ bí bàbá bàbá ọmọbìnrin àbí bàbá bàbá ọmọbìnrin ó lè fọmọ lọ́kọ bàbá bàbá bàbá bàbá bàbá gbogbo bó tilẹ̀ wù kí wọ́n ga lọ síwájú sí lópin ìgbà tóbìnrin ọba ti là wọ́n láàrin bẹ́ẹ̀ náà ni sọ ẹni tó jẹ́ ọmọ bàbá rẹ̀ ọmọ bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n fún ọmọbìnrin yẹn ó lè fi lọ́kọ kọ́dẹ̀ ń tọ́jà búrò rẹ̀ tó bá ti bàlágà ó lè fi lọ́kọ bákan náà àwọn ẹni tó jẹ́ ẹ̀yìn ọ̀tún àti òsì fún bàbá rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ àtàwọn àbúrò bàbá rẹ̀ wọ́n lè fi lọ́kọ tó àmọ́ tó bá jẹ́ pé obìnrin ni ẹ̀gbọ́n bàbá rẹ̀ tọ́jú obìnrin àbúrò bàbá rẹ̀ tọ́jú obìnrin àwọn ò lè fi lọ́kọ torí pé obìnrin lágbọ́n bàbá ọmọ tó bí mabìnrin àwọn ò lè fi ọmọ ẹ̀gbọ́n àwọn àbọ̀mọ àbúrò wọn lọ́kọ tó wàlẹ́ ọgbọ́dọ̀ jọkùnrin ọgbọ́dọ̀ jọkùnrin ó sì gbọ́dọ̀ jẹ́ hurran ó gbọ́dọ̀ jẹ́ ọmọlúàbí nítorí pé tó bá lọ jẹ́rú ẹrú ò lè fọmọ kankan lọ́kọ ẹrú ò lè fọmọ kankan lọ́kọ bẹ́rù bá fọmọ lọ́kọ kò tí ì rí nǹkan kan fi lọ́kọ balighan ó gbọ́dọ̀ jẹ́ tó ti bàlágà wàlí gbọ́dọ̀ jẹ́ ni tó ti bàlágà èsì pé tá a lọ gbọ́mọ pínrín sí kan wá nu fámìlì yín igbe ńgbà tí gbogbo àwọn bàbá ọmọbìnrin ti kú tán ọmọdé kékeré yìí ló ṣẹ́kù bí bàbá bá sì kú bàbá ní kú bí bàbá bá kú bàbá ní kú lóòótọ́ ìwọ́n bíi tọmọ kékeré yìí kọ́

ìyẹn ni pé tọ́mọ bá jẹ́ mùsùlùmí lóbìnrin bàbá rẹ̀ tí ó fi lọ́kọ náà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kò gbọ́dọ̀ jẹ́ pé ọmọ jẹ́ mùsùlùmí bàbá rẹ̀ jẹ́ káfìrí nítorí pé káfìrí kò sáàyè fún láti fi mùsùlùmí lọ́kọ. ọgbọ́n tọ́lọ́wọ́n bá sọ ni walan yaj'ala Allahu lil-kafirina 'ala al-mu'minina sabila ọlọ́wọ́n bá ní kò sí ọ̀nà tóun ó fi bá jẹ́ káfìrí tọ́mọ rẹ bá torí pé ọmọ ti bọ́ ọmọ lọ́wọ́ nígbà tó ọmọ ti jẹ́ mùsùlùmí a jẹ́ pé ta ni ọ̀fọ̀ ọmọ ńlọ́kọ ẹni tó bá jẹ́ mùsùlùmí nínú fámìlì ìwọ bàbá òní ọ̀fọ̀ ọmọ ńlọ́kọ tá a bá wá wò látòkè délẹ̀ tá a rí mùsùlùmí kan nínú fámìlì rẹ tó lè fi ọmọ yẹn lọ́kọ nígbà tó ọmọ ti jẹ́ mùsùlùmí a pé wìláyà rẹ̀ tàǹtàkìlù ìlà alùmùsùlùmí nà àmà wìláyà wàlíyì fúnra ọmọ bẹ́ẹ̀ torí ẹ ọ̀dọ̀ wa o àlùwálì tá à ń yìí òun náà ni bàbá ọmọbìnrin òun náà ni bàbá ọmọbìnrin òun náà ló lẹ́tọ̀ọ́ láti fọmọ rẹ̀ lọ́kọ lẹ́yìn rẹ ẹni tí bàbá yìí bá fà kalẹ̀ ikú kọ́bọ̀ ọmọ bàbá obìnrin tó fẹ́ lọ́lé ọkọ tọ́jú ọmọ ìyá fóbìnrin tó fẹ́ lọ́lé ọkọ tọ gbogbo àwọn àbí ọmọ ọmọ bàbá yìí bákan náà ọmọ ìyá bàbá yìí gbogbo àwọn eléyìí wọ́n ń bẹ nínú ẹni tí ó lè fọmọ lọ́kọ tá a bá wá rí lọ́wọ́ kànjọba tá a bá rí lọ́kànjọba torí kò fi ṣeré àsọpẹ́ fún ẹni tẹlẹfù fọsọlùtọ́nù wàlí yìí ní ìgbà tí ìyapa tó bá ti bọ́ sáàrin àwọn wàlí èmi ò ní fi lọ́kọ èmi ò fi lọ́kọ èmi ò ní fi lọ́kọ èmi ò fi lọ́kọ ọ̀rọ̀ wọn wá jọra wọn àjọ pé ìjọba ni ó fọmọ lọ́kọ o ah islam ga débi pé ìjọba máa fi yàn lọ́kọ islam ga débi pé ìjọba máa fi yàn lọ́kọ torí pé islam kò fààyè gbà ránù kò fààyè gbà rígbè kò sí náà pé káwọn máa lè kan kó pọ̀ láwùjọ islam ń fẹ́ káṣírí àwọn èèyàn bò fún ajẹni tó ti pọ̀ wà nílé ọkọ kájẹ́rì sí o ọ̀ràn ayan ọ̀n bẹ nínú májẹ̀mú májẹ̀mú ẹlẹ́kẹrin nu wọ́n gbọ́dọ̀ jẹ́rìí sí pé aṣọ igi nítorí pé la nikaha illa bi waliyyin wa shahidai adl igi òní jẹ́ntọ́lá làáfíà àfi kó pé wàlí yìí lọ́fọ̀ọ́ máa rẹ̀ lọ́kọ a sì ráwọn ẹlẹ́rìí méjì tó dúró dọ́gba tí wọ́n jẹ́rìí sí nítorí pé ìdéwájú dẹjọ́ ìdẹ́yìn dasọ̀ a gbọ́dọ̀ rí ẹlẹ́rìí méjì tó dúró déédéé tó dángájíá táwọn méjèèjì jẹ́ ọkùnrin májẹ̀mú ẹni tí ó jẹ́ rinu ọkùnrin táwọn méjèèjì sì jẹ́ pé wọ́n ti dàgbà dé ipò pààlà sísẹ̀sìn bọ̀ wọ́n lọ́rùn wọ́n ti bàlágà wọ́n sì ní làákàyè tó àwọn eléyìí àwọn ni ó jẹ́ ẹlẹ́rìí méjì tí ó jẹ́ rìsì tó tẹ́lẹ̀rìí wa lè ju méjì lọ méjì la bùkátà méjì la bùkátà tó bá ti pé méjì ó ti pé tó májẹ̀mú ẹlẹ́karùn-ún tí máa jẹ́ kí igi kọ́ lálàáfíà òun náà nípa àtọkọ àtìyàwó kò gbọ́dọ̀ sí àlébù kan lára wọn kò gbọ́dọ̀ sí àlébù kan lára wọn kò gbọ́dọ̀ sí nǹkan kan pẹ̀lú wọn tọjá pé lè kọ dínà kí yìgì yẹn kọ lálàáfíà kò gbọ́dọ̀ sí nǹkan kan pẹ̀lú wọn tó lè kọ dínà kí yìgì yẹn kọ lálàáfíà lápèjúwe kò gbọ́dọ̀ padà hàn wípé tẹ̀gbẹ́tàbúrò ni ọkọ àtìyàwó tó bá hàn pé tẹ̀gbẹ́tàbúrò ni wọn wọn gbọ́dọ̀ fẹ́ra wọn bí ká pé ìyá kan náà ló bí wọn ṣùgbọ́n ó bí wọn fọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn ọ̀rẹ́ yìí ń làṣírí tó tú wọn gbọdọ̀ so igi láàrin wọn. bẹ́ẹ̀ náà ni tó bá ṣẹlẹ̀ pé ìyá kan náà kọ́ ló bí wọn ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí ọkọ àtìyàwó bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ló sì bí ọkọ àtìyàwó ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé ọkọ ẹni tó fún lọ́yàn ní ìgbà polówó rẹ̀ iná ló fóbìnrin iná lọ́yàn ní ìgbà polówó rẹ̀ a sì ti mọ̀ pé jíjọ mọ̀ọ́yàn ẹnìkan a máa sọ ni di àbúrò àti ẹ̀gbọ́n ara ẹni eléyìí tí máa sọ ni di èèwọ̀ fúnra ẹni láti fẹ́ irú rẹ̀ bá ti ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin a pé ìwọ ni ká so ègè láàrin wọn nítorí pé yahrumu mina rada'ati ma yahrumu mina nasab irú ẹni tí ọ̀tọ́ kẹ́ fẹ́ra yín nítorí pé ìbídà yín pọ̀ iná ni ọ̀tọ́ kẹ́ fẹ́ra yín tó bá ṣe pé mímọ̀ yàn ọjọ́ dà yín pọ̀ a kíyèsáàrin eléyìí bẹ́ẹ̀ náà ni nínú nǹkan tí máa kọ dínà wípé kí àwọn èèyàn kan fẹ́ra wọn òun náà ni ikhtilafu ddin kọjá pé mùsùlùmí lọkùnrin ṣùgbọ́n ọlọ́yàdé ń lóbìnrin oníṣàngó ń lóbìnrin àwọn eléégún ń lóbìnrin ọlọ́run ọba ọgbà wípé kí mùsùlùmí kọ́ fẹ́ ru wọn ní ìyàwó ẹni tí kìí ṣe mùsùlùmí tí ìsìláàmù gbà wípé mùsùlùmí kùnrin lè fẹ́ níyàwó òun náà ni àwọn ahlul kitab àwọn nasara àtàwọn yahudi tóbìnrin bá jẹ́ nasraniya christian àbọ̀jẹ́ yahudiya júù òfin ọlọ́run ọba gbà wípé ọkùnrin mùsùlùmí ó lè fẹ́ wọn níyàwó ọkùnrin mùsùlùmí lè fẹ́ wọn níyàwó ṣùgbọ́n àwọn míì tí èsè mùsùlùmí tó ń ṣe ẹ̀sìn míì tó yàtọ̀ sí léyìí ọlọ́run ọba ọgbà wípé kọkùnrin mùsùlùmí kọfẹ́rù wọn níyàwó kọ̀tọ́ kọ̀tọ̀nà ọlọ́ni wàlá tumsiku bi'isamil kawafir ẹ̀mẹ́jẹ̀ ni tó ṣe pé àwọn ìyàwó tó jẹ́ káfìrà iná lẹ́ẹ̀dìmú tí ọbẹ̀ lọ́ọ̀dẹ̀ yín èèwọ̀ ni. tí àwọn wàlí àwọn tó jẹ́ wàlí obìnrin tí wọ́n bá wá aran rí tí wọ́n sọ pé àwọn ò ní fọmọ lọ́kọ gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ náà ti ṣe máa ń ṣe níìsín wọ́n sọ pé àwọn ò ní fọmọ lọ́kọ nítorí pé ẹni tó lọ mú àlùsùn náà ahlul bid'a làwọn sì ń fẹ́ kọ́ fẹ́ ẹni tó lọ́ọ́ mú wá yìí máa tẹ̀lé tọ́lọ́ yìí máa tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam gbogbo ọ̀rọ̀ tí ọlọ́run sọ ànábì sọ ni àwọn ò sì nífẹ̀ẹ́ sírú ẹni bẹ́ẹ̀ ẹni táwọn ń fẹ́ kó mú wá òun náà lẹni tó gba ti ṣètánì ẹni tó sì pọ́ takò tọ́lọ́ ó sì kọta ànábì Muhammad sallallahu alayhi wa sallam làwọn fẹ́ kó mú wá táwọn ó fi ọ fún tọ́ọ̀mù ìdí nìyí táwọn òfin ní fi ọ lọ́kọ ọmọbìnrin tún lọ mẹ́lòmíì wá òun náà tó jẹ́ àlùsùnà ó tún mẹ́nì kẹta wá ọjà àlùsùnà ọmọ kẹrin wá ọjà àlùsùnà gbogbo wọn wá yarí wọn láwọn ò ní fi lọ́kọ tọ́ irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ gan láwùjọ wa àbíkọ́jà pé wọ́n sọ pé lówó ló mú wa gbogbo ẹni tí ń rí àwọn aláìní ni àwọn aláìní ni àwọn ayọ anas àwọn tálákà ńlọ ọmọbìnrin yẹn rí wọn wá rán rí wọn ní àfitọ́ba tó mú lówó wa àbí kó tiẹ̀ jẹ́ pé àwọn tọ́jọ́ wàlíì tán lè fọmọ lọ́kọ gbogbo wọn ò sínkù ẹni tó lè fọmọ lọ́kọ fi ká pé gbogbo ìdílé wọn kò fẹ́ ìsẹ́nìkan tó gbọ́n bẹ̀ gbogbo wọn bí àgọ̀ bí ẹni tó pọlọ rẹ̀ ti jù iná ni wọn tọ̀síìrò àwọn eléyàn náà ni wọn fọmọ lọ́kọ àbóbìnrin lásán ló kù nídìílé o ọ̀sọ́kùnrin bẹ̀ mà táwọn eléyàn náà fọmọ lọ́kọ àbí tiẹ̀ jẹ́ pé wàlíì tó lè fọmọ lọ́kọ ó ti dálẹ̀ ti lọ jìnnàjìnnà awa gbogbo ọ̀nà tá a fi lè rí bá sọ̀rọ̀ a rí bá sọ̀rọ̀ a bá lè rí bá sọ̀rọ̀ àmọ́ wàhálà tá a ṣe ti pọ̀ jù ẹlòmíín sì ń bẹ́ ń tòsí ẹni tí ń bẹ́ ń tòsí ni ó fi lọ́kọ yàrá pé tí wàlíì kan bá lóun ò ní fọmọ lọ́kọ nítorí pọ́kọ tó mú ọ̀tí àwọn lọ́rùn ọkọ tó mú wáńsẹ́sì àwọn ò sì fẹ́ lẹ́sìn tó ẹlòmíín ìwọ tí wọn bá máa sọ pé wọn ló fi lọ́kọ ọsọra rẹ láǹfààní nínú nìyẹn tó ẹlòmíì tí òun bá wà nínú àwọn áwùlíyà òun kò fi lọ́kọ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé ẹni tó wà ń wájúwájú tó yẹ kó fọmọ lọ́kọ nǹkan ń ṣe kò gbádùn ẹni tí nǹkan ò ṣe tó wà ní ẹ̀yìn òun ni ò fi lọ́kọ tòtá bá ti kíyèsí léyìí báyìí bákan náà tó bá jẹ́ pé wàlíì ó dálẹ̀ agbọ́pọ̀ lọ sí mọ́ngònú apèpèpèpè àrípèmá ẹ̀rù ń bà wá kó má jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tí ń boko haram ò ṣe boko haram kò jẹ́ ká gbúrò rẹ̀ mọ́ bóyá nǹkan ti ṣe àbọ̀ lọ mú bì rẹ̀ mọ́ ẹ̀rú ń ọkọ mẹ́jẹ pé nǹkan ti ṣe tọ́ àwa máa dúró dìgbà tá a bá gbọ́ tiẹ̀ ni á fi dọ́ máa dúró rárá wà gbogbo ọ̀nà tá a fi wàhálà yìí ti pọ̀ jù akọjá ẹnubodè kan àtúnlọ ẹnubodè mi àtúndé ẹnubodè mi kó tó di pa àtọ́dọ̀ rẹ̀ kò sí wàhálà kẹlómi ò fi lọkọ ń gbọ báyọ ọmọ gbọpọ mo ti lọ lé ọkọ òkúkú ní fẹ́ tẹ́lẹ̀ náà tó eléyìí ìjábọ̀ ti so jẹun bẹ̀rù lábẹ́ òfin Ọlọ́run àbùkátà láti jẹ́ pé àbàsìkò wa jẹ́ àsìbàsìkò ọmọ ọlọ́mọ jẹ́ nítorí pé ẹni tó fi lọ́kọ kò sí nítòsí ńlọ ń gbọ́ yẹn o ètò adé tán tó fà kíkọrí tọ́wọ́ adé tán tó yarí tó yarí tó ní lálágbọ̀n gàdáńgbà tó ti sílẹ̀ o wọ́n ní láti dúró di ọ̀nì ọba àlọ́ ẹgbẹ̀rún ọdún ẹgbọ́rọ̀ tọ́ ọlọ́run akọ́pẹ́ nìkan lọ ẹgbẹ̀rún ọdún ni. alihamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run bá wa san àwọn olùmọ̀ wa ní ẹ̀sùn olóore ẹbí ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ wọ́n jẹ́ yé gbé tó bàbá ìyàwó ń bẹ nínú orígun tí ó jẹ́ ọ̀ranyàn níbi ìgì síso bàbá ọkọ pé tí wọ́n fúyẹ́ ọ̀fẹ́ lẹ́ńbẹ̀. jẹ́sẹ̀ kó fúyẹ́ kò sí ńbẹ̀. wọ́n ní kò sí ńbẹ̀. kọ́mẹ́ntì kan tí ò ní túmọ̀. wọ́n ní kò sí ńbẹ̀ torí di eléyìí bákan náà wọ́n fẹ́ béèrè pé gẹ́gẹ́ bí àwọn àlébù tẹ mẹ́nuba tó bá jẹ́ pé kò hàn síwájú tí wọ́n fi so ọkọ àti obìnrin papọ̀ wọ́n ti á bímọ bíi méjì àbí mẹ́ta fún ara wọn kí wọ́n tó hàn pé ah ẹ̀gbọ́n tàbúrò mọ̀ ní àbí ẹjọ́ mọ̀ yẹn bì kan báwo wọ́n fẹ́ ṣe. kò sí wàhálà ọmọ tí wọ́n ti bí ọmọ ọmọ wọn náà ni ṣùgbọ́n níjọ́ bá ti máa níjọ́ náà wọn ká ọ̀rọ̀ àti gbọ̀n kọ́lọ́ba kí ó sànù wa kó jẹ́ kí a rí dáadáa sí i bákan náà àwọn tí wọ́n máa ń gbìyànjú tí wọn ò ní fẹ́ kí bàbá ọmọ fọmọ lọ́kọ àfikọ́ jẹ́ pé inú jẹ́mọ́ àwọn ó ti fi ní ọkọ. báwo ni àìmọ̀kànù ṣé jama yín ní Islam ǹjẹ́ ìbá ti ṣe jama yín kì í ṣe Islam wọ́n ti dá májẹ̀mú fọmọbìnrin pé ó gbọ́dọ̀ lọ́kọ àyàfi nínú jama yìí ẹ̀yin náà gbọ́dọ̀ fẹ́yàwó àfi nínú jama yìí lẹ́yìn náà àmírù jama ó ju bàbá yín lọ rádaràdà lélẹ́yìn òkè ṣe islam tọ́lọ́n fi rán nàbí muhammed sallallahu alayhi wa sallam gbọ́lọ́lọ́n gan ti sọ pé wálé ayé wa ṣẹgbẹ́ ẹgbẹ́ kínni. tó adúgbò fọlọ́ba ọlọ́ba kí ó sànù wa ẹjẹ́ àgbọ̀ gbogbo àwọn tá à ń gbọ́rọ̀ yìí <laughs> ká gbìyànjú ká yí padà gbòbi tí ó bá ti bá wa wí torí pé ayé náà ní rọ́mọ wàláì ọ̀run ògbèké kálukú ní ó dùn nípò tó bá gbélé ayé ṣe ń jọgbìn ìdí àlìkíyàmọ̀ tí ó sì dùn ti ẹrù rẹ̀ kọ́lọ̀ ọbọ̀ sọ wa níbi iṣẹ́ mùsíbà láyé kò lè bàjẹ́ ní tá láyé àti lọ́la àlìkíyàmọ̀ bá sí ní alẹ́ tòní ẹ jẹ́ á pàdé àwọn olùmọ̀ọ́dé dásìkò yìí ní ọ̀la kọ́lọ́